wọ́n nígbà tá a ti mọ̀ pé ijọ́ keje iná ní sẹ̀ríyà ní ká ṣe àkíkà báwo wá ní táwọn bá ṣe àkíkà ńjọ́ kẹjọ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ Yorùbá ṣé á pé kò ṣe àkíkà ni ijọ́ keje tí sẹ̀ríyà sọ náà ní kò gbọ́dọ̀ di ijọ́ kẹjọ ijọ́ keje kò gbọ́dọ̀ di ijọ́ kẹjọ kò sì sí nínú àdìsí kan tó ń sọ pé ijọ́ kẹjọ níbo ló ti wá di ijọ́ kẹjọ máa wà lọ nínú súnà wọ́n sọ pé ijọ́ keje ṣùgbọ́n bí tí nǹkan ti dàrú máwọn èèyàn lọ́wọ́ láwùjọ màlìkìyà kò bá jẹ́lẹ̀ yorùbá kò bá jẹ́lẹ̀ haúsá òun náà lọ̀rọ̀ ìmáàmù malik ìmáàmù malik sọ pé bó lẹ́sẹ̀ kájọ méje ó ní gbogbo tó tẹ bá bímọ tó bá ṣe pé kálífàjárì ó tó yọ ni ẹ kájọ yẹn kún one ní ìsìnká kálífàjárì ń yọ ní five thirty five ẹ̀yin wá bímọ ní five twenty five sẹ́mi kó alifájárì ò ti yọ ajẹ́pọ̀ ní ní first níjẹ́ òun láàrin ìjọ keje òní sì níjọ ahad níjẹ́ òníjọ keje ọ̀wà yawmu sabt Imam Malik wa ni tí alifájárì bá ti yọ kótó di pọ́nmọ́ yẹn jáde ẹ̀ ní kájọ yẹn ajẹ́kítà bá bímọ ní two minutes to six láàárọ̀ yìí lọ́dọ̀ imam malik níjẹ́ oníjọ́ kejì ó pè yawmul ahad ntí imam malik sọnù. ọwọ́ ni tá a bá wá bímọ ní déédéé gbàtà alifájárì ń yọ lọ́mọ náà jáde five thirty five. ìyapa wa wà láàrin àwọn ọmọlẹ́yìn rẹ̀ sáàkà ò ní àbá àníkà àwọn ìtọ́pọ̀ láàníkà. so bóyá àwọn àbá àdánkọ́ ka fíkì sáwọn yẹn létí láwùjọ yorùbá àti haúsá àwọn kíkà máa wulẹ̀ dára wa láàmú mo rò pé yé ajẹ́ pé al-ahad lil-ahad was-sabt lil-sabt wal-jumu'a lil-jumu'a wal-khamis lil-khamis wal-arbi'a lil-arbi'a wal lil-thulatha wal-ithnayn lil-ithnayn. Monday for Monday, Saturday for Saturday, Friday for Friday. torí àwọn akpẹ́ obi máa ń dọ́ báyìí níjọ́ Yorùbá lẹ́fù ń bọ̀ ìjọ náà ni. so ibi tásìsì yẹn ti sẹlẹ. nù ṣùgbọ́n ìtọ́ dọ́gba ń lọ́rọ̀ imaamu shafi'i rahimahullah òun sọ pé báwo láti kájọ́ méje o oníta bímọ tóorùn ò wọ̀ á kájọ́ yẹn kún first oòrùn ló ń wò àjẹkítà bá bímọ ní ìsìn aago kan ti kọjá òní yọmùl ahad níjẹ́ oníjọ́ kejì ó pè yọmùl tàbá wá bímọ tó bá ti wọ̀ a jẹ́ pé ọ̀la ni first tàbá bímọ lónìí láago méje alẹ́ níjẹ́ oníjọ́ kejì ó pè yawmul ahad eléyìí ló dọ́gba nítorí pé ọjọ́ yóò sì máa jọjọ́ lópin ìgbà tó ọba ti wọ̀ yawmu masabi'ihi lànàbì sì sọ sọba sì máa kánú akramakumullah. àmẹ̀sìn tọ́lọ gba ìjọ keje làwọn ń ṣe kínní ìjọ keje làwọn ń ṣe kínní. sẹ́wọ̀n pé àwọn èèyàn tí ọba ti yé wọn máa mú lọ́tà ni. nísìnyí wọ́n ń sẹ̀sìn wọ́n ń tẹ̀lé súnà àwọn bàbá àti màmá rẹ̀ bẹ́nìkan bá wọ wá wọ́n ní ẹni jẹ́njọ́ ń sẹ̀sìn irú ẹ̀sìn yín lòun náà ń ṣe. so ẹ̀yin ṣe mùsùlùmí. sọ eléyìí ni jọ́ keje lẹ́yìn náà kí ni wọ́n ní kẹ́ ṣe kí ló dé tó wà ní pẹ̀ránjọ́ keje àbí kí sí náà rí irú etí Yorùbá máa ń ṣe ni ń kó ma kì í máa ṣe kó ma ṣẹ̀rí àṣọ àkíkọ̀ àkíkọ̀ kẹ́ pẹ́ràn kì ma because kó ma yún àṣà ni ní ṣẹ̀rí àṣọ ni àkíkọ̀ kẹ́ pẹ́ràn ṣe bá sì pẹ́ràn ẹ bùn yàn jẹ́ ń bẹ̀ ẹ fi ṣe sàrà débi pé Ahmed ibn Hanbal ó lóun fẹ́ pé tẹ́ ẹ bá sìkẹ́ tún fọyín sìkẹ́ lọ bọ̀ àwọn èèyàn bí ṣe ń dùn mọ́ wọn lẹ́nu kí tọmọ náà dà bẹ́ẹ̀ nígbà tó bá dàgbà so kìí ṣe pé bóyá ká get together ká máa ká máa là ká máa kó láǹfún ká máa kó sẹ̀mó ká máa ṣe ráìsì kíní kan yóò bá lẹ́bùn gbogbo eléyìí akramakumullah bó tilẹ̀ jẹ́ pé ṣẹ̀ríà ò sí pé torí pé ó bí ma kó o ṣe oúnjẹ kó pín fáwọn èèyàn àmọ́ kìí ṣe yorùbá level wọn rò pé yé wa torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sí sọ wípé nísìrú malik alimami al-Baji nínú tírà rẹ̀ al ó ní malik kórìíra ó jẹ́ pé ẹran tẹ pa fún akíkọ náà lẹ́tùn máa pè àwọn èèyàn jọ wá jẹun sí so malik sọ wípé àfi tẹ́ bá pẹran míì yàtọ̀ sí ti akíkọ ẹ wàá pẹ ní tẹ́ bá fẹ́ kọ́ wá jẹun ìjọ wo ló pè yàn tó rí yàn pè ṣé dandan ọgbọ́dọ̀ jẹ́jọ́ kan pàtó àmọ́jọ́ kan pàtó lọ́pẹ̀ràn mo rò pé yé wa ìjọ keje lọ́pẹ̀ràn tani ọba yín pa ẹ dáhùn n'i ma bá yín pẹ̀ràn àkíkọ́ náà wọ́n ní bàbá ọmọ lè pa ó túmọ̀ sí lè pa ìmáàmù àbí tani ni màá bá yín sọ ọmọ ló kọ imam wọn láwọn àìmà àwọn náà wá sọ pé ẹ dúró kìí sọ àlà ń sọ ọmọ ló kọ abáwọn gbé jáde ní o ẹ̀yin gẹ́gẹ́ bí rédíò nàìjíríà bàbá ọmọ ni ọsọ ọmọ rẹ ló kọ kò sí gbogbo eléyìí ọkàn fẹ́ fáwọn èèyàn lóúnjẹ ẹni tó bá pè ó lóúnjẹ kìí ṣe mọ gbọmọ yà àbí tójúbọlé ẹran lé núrù lá ẹlòmíràn kàrí kí wọn agbada kaná ni ó ti dé ẹkú náwó ni ó kí là ń ṣe. yóò bá lẹ́bù nù